náà uh, wọ́n ní náà ní ibi báyìí náà uh, wọ́n ní kí ni ìdájọ́ uh, protest wọ́n ní kí ni ìdájọ́ protest nínú Islam ṣé ìgbàláyè ṣé àsìkò kan wà tíyàn ti ẹ̀ lè ṣe rárá. náà ìbéèrè ni protest bẹ́ẹ̀ wọ̀tí wọ́n ní bí wọ́n ṣe ṣe mọ́sálà àfẹ́káta sí olórí ní gbangba torí ipò tó wà táǹbá ti ń fi ń wọ́lẹ̀ ní gbangba pòsíṣàn yẹn ò máa mẹ́hẹ̀ẹ́ ẹsẹ̀ rẹ̀ ò ní ẹsẹ̀ rẹ̀ àti ẹnu gan ò ní fẹ́ tólẹ̀ láwùjọ mọ́ àfi kí wọ́n wá lo agbára tó jẹ́ pé tí wọ́n bá ní kí wọ́n lò ó yóò mú ìnira ọba àwùjọ kí ni wọ́n fẹ́ wá ká ṣe àwọn abẹnugan láwùjọ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ bí olórí àwùjọ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n mú àwọn tí wọ́n tí wọ́n fuyè sí ẹ jẹ́ ká má pèjú ẹ wá. káwọn ọmọ wa kí wọ́n borí ní skul ìjọba wọ́n jọ ń ṣe ìjọba lé gbogbo wa lórí adẹ̀jọ́ nínú àbí bẹ́ẹ̀ ẹ̀tọ́ tiwa a mú lò àwọn olórí mùsùlùmí àwa á yàn wọ́n lè jẹ́ àyímọ̀tìl masajid àwọn ìmáàmù mọ́ṣálá masajid wọ́n wá kọ complain wọ́n wá síkì audience pẹ̀lú ìjọba wọ́n wá bá wọn sọ̀rọ̀ ní ìdákọ́ńkọ́ protest lẹ́yìn náà but kì í ṣe protest báwọn èèyàn ṣe ń ṣe. mọ́sálà àwọn àyà wa láyé òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsọ́lá wọ́n yan àwọn kan nínú ara wọn wọ́n lọ bó jíṣẹ́ lọ́sàá sí wọn wọ́n láwọn ọkùnrin tí kò gbogbo ládàá tán. báyìí báyìí báyìí wọ́n ṣe gbogbo àlàyé ah, kí ló jíṣẹ́ lára sọ́lá ń fún ó yìn wọ́n kí ni wọ́n ṣe bí protest ni but pẹ̀lẹ́kọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yà wa kan tó béèrè question bí níjọ́ kan kò sọ wípé Ọ dàpè ó ní ọkọ lè jẹ oúnjẹ ló lè jẹ nínú oúnjẹ ọmọ sẹmùpádà kò lélẹ̀ àdàpẹnu kò fi gbogbo ẹnu tàbí káńfẹ́ sọ̀rọ̀ kan sọ pé a ah, ìhòòhò obìnrin sọmọ pé onílàkọmọ torí pé ọba adẹ́dà kan kò lákọmọ ó ṣe ní mùsùlùmí kan lanu wàwọ̀. pé bí mo ṣe bí mo ṣe rí ni mo ṣe sọ là yìí máa sọ̀rọ̀ ni pẹ̀lú adab pẹ̀lẹ́kọ̀ àwùjọ wa fẹ́ dàrú àwọn alá àwọn olórí ò rí àwọn éríà kan àwọn tí wọ́n jábẹnu gan mùsùlùmí ládùúgbò wọ́n rí ewu ní kínní mọ́sálà ọ̀rọ̀ bẹ́tìn kẹ́kẹ́ tọ́gbalẹ̀ kan wọ́n wá jókòó wọ́n yàn án fa ewu ń bẹ́nu kínní yìí o wọ́n lọ́ọ́ bá wọn sọ. táwọn olórí ò bá mú lò àwọn ti ṣe tiwọn wọ́n bọ̀ ń bẹ̀ níwájú ọba adédáńjọ́ gbẹ̀ǹdé alikiam tí wọ́n bá protest kò túmọ̀ sí pé nǹkan yóò pọ̀ bẹ̀ ìyẹn tí wọ́n bá ṣe ní muzahara sóti yé báyìí nísìn mùsùlùmí a lè protest lórí aburú tí ń bá ń lọ bá a ṣe protest ló ní ìlànà bẹ́ẹ̀ ni mẹ́tẹ̀lẹ́ mo uh, ni 1976-77, seventy àwọn isu sharia ni national assembly ń gbà yẹn àti crisis kan ṣẹlẹ̀ tí wọ́n pa àwọn student back ok a muslim students after protest. àwọn <laughs> tí wọ́n ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ sílẹ̀ ní òun ni ẹ tì síwájú òun wọ́n lè sìn sí torí pé irú ilé tó ti wá mo ní á ah, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ẹ̀mí ilé tí mo ti wá ilé ẹlẹ́sìn ẹjọ́ ń lọ béèrè lọ́wọ́ wọn nílé bó la ṣe ṣe simple èyí lẹ sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní àtẹ ìbéèrè lọ́wọ́ àwọn àgbàlagbà àwọn làwọn àgbàlagbà tá a béèrè lọ́wọ́ àwọn àfààní wọ́n ní ọ̀rọ̀ àpọ́nlé lẹ sọ yìí ẹ̀kọ́ tẹ́ ẹ bá kọ́ ẹ̀kọ́ pin local government chairman ẹ̀kọ́ pin commissioner ẹ kọ́pì ọba ẹ kọ́pì gọ́vùnà ẹ dẹ̀ fún wọn ní kọ́pì lọ sọ́dọ̀ state ẹ̀pẹ́ mílítìrì ní nígbà yẹn a dẹ̀ kọ́ lóòótọ́ àwọn bíi mélòó kan la lead lọ sọ́dọ̀ local government chairman ah wọ́n ṣe rí wa Najim èwo ló dé ṣé ò sí kọ́mọ́bà sí ni sà kí ló ṣẹlẹ̀ adẹ fún aláwọn kọ́pìsì wọn sáà ní sọ pé àfún wọn wọn ni ẹ̀ka rẹ̀ alhamdulilayi wọn dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ some wọn ṣiṣẹ́ lórí ẹ̀ so yaani tí nǹkan bá ń lọ láwùjọ ẹni àwùjọ tí mùsùlùmí bá wà mùsùlùmí ò gbọdọ̀ dákẹ́ káburú máa ṣẹlẹ̀ kó máa wá wòran but a gbọ́dọ̀ ṣe correction bí àwọn èèyàn ti ń ṣe ó nílànà tiwa torí ìlànà wa yẹn gan ara ẹ̀sìn wa ni. torí kí lọ́ba dẹ́rẹ́ kí ló ṣiṣẹ́ náà sa kí lọ́ba dẹ́rẹ́ ẹni kò ṣiṣẹ́ náà kúlí. ad'u ila Allah ala basirati ana. ومن اتبعني ojú ọ̀nà tèmi mò ń pèpè lọ sọ́dọ̀ ọba adẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú òye pẹ̀lú basira tó tẹ́ bá lẹ́ protest ẹ máa wọ́ọ̀dẹ àwọn tí wọ́n ń sara yín gan tí wọ́n ní ní àjẹ́ńdà tiwọn wọ́n darapọ̀ mọ́ yín aburú tí wọ́n mú wá yọkọ̀ ju dáadáa bẹ̀ lọ. ṣé bí kí sẹ́wọ̀n ti ṣe ṣé dandan ni kó yí pé ẹ gbọ́dọ̀ ṣe mọ̀záhárà bí wọ́n ṣe ń ṣe tó àwọn oríṣiríṣi nǹkan àṣàwọ̀ tó wọnú ṣe sí mùsùlùmí nù àwọn Tunisia wọ́n ṣe kí látúbọ̀ tán rẹ̀ àwọn Sudan náà ṣe kí látúbọ̀ tán àwọn tí wọ́n ṣe ti Libya tí wọ́n ti bọ̀ ń bẹ̀ àwọn Egypt náà ti tọ ọwọ́ bọ̀ nísìn kọ́lọ́wọ́n bá kún wọn yọ kọ́lọ́ mọ̀jẹ̀ ọ̀dọ́dọ̀ wa ń bì ló fi jẹ́ wípé àyè mùsùlámù láàbọ̀ lọ́ba adéda fi ṣe kìlọ̀ afatuminuna bi ba'd al-kitab wa takfuruna bi ba'd ẹgbẹ́ apá kan tíra bọ̀ ẹ kọ̀yìn sí apá kan kí ni bí kírísíyù ìyẹpẹrẹ níbi fìlà ẹ̀ ti tọ́ba àmàlà yóò tún mẹ́ta kí ló sọ. níjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàmá aṣẹ́dẹ̀lá azab ló fi a bẹ̀rẹ̀ níbi táwọn ẹni rí àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ níbo tá n bá ń ṣàdúrà wa a máa ṣètò lórí mọ́ wọ́n bá dẹ́dà wọn ma ṣe o má jẹ́ ti wọ́n o ti a a kìí sí kékeré tádùá àbágbà yóò yà á lẹ́nu pé kèfèrí gan ni ó dìde ní ọmọ dìfẹ́ǹdì mùsùlùmí ara àwọn náà ní right now ibi tí mùsùlùmí ti dákẹ́ kèfèrí ní kéjìdé ní ọmọ sọ ah, mùsùlùmí náà ní right now ẹ àwọn náà lẹ́tọ̀ọ́ tiwọn tá a bá ti ṣe báyìí a ṣe báyìí fáwọn náà a ṣe báyìí fáwọn náà a ṣe báyìí fáwọn náà ní ọmọ àkà. so Allah subhanahu wa ta'ala ti ń protect ẹ̀sìn rẹ̀ ó la ọ̀nà tá a gbà tá a fi dá sí i kìí ṣe bó ṣe wù wá.